الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبع هداهم إلى يوم الدين أما بعد عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان كفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة رواه الترمذي في سننه وصححه الألباني ìbẹ̀rẹ̀ rọmọdọ́nà ìkẹ́yìnkẹ́ni àárín rọmọdọ́nà ìkẹ́yìnkẹ́ni ìgbẹ̀yìn rọmọdọ́nà ìkẹ́ yìí jẹ́ ní ìbẹ̀rẹ̀ rọmọdọ́nà àforíjì ní àárín rọmọdọ́nà àforí ní ìgbẹ̀yìn rọmọdọ́nà àforíjì ní ìbẹ̀rẹ̀ rọmọdọ́nà àtẹ́rù tọ́mà àárín rọmọdọ́nà تروه دعا إبايا رمضان àlìjàlùlàní wákàtí nìyẹn wákàtí nìyẹn torí tí na Muhammad sallallahu olójáàmù nínú a torí wípé àti bẹ̀rẹ̀ rẹ̀ àtàárín rẹ̀ àti ike rẹ̀ ìkẹ́ ní gbogbo rẹ̀ ìkẹ́ ní gbogbo rẹ̀ àforíjìn ní gbogbo rẹ̀ ìsọ ní gbogbo rẹ̀ kìí pé mẹ́wàá àkọ́kọ́ nìjẹ́ mẹ́wàá kejì ní àforíjìn mẹ́wàá kẹta

bẹ́ẹ̀ náà ni ìṣẹ́rúdọ́má gbogbo alárẹ́ ọ̀rọ̀lọ́wọ̀n á túnmọ̀ ìṣẹ́rúdọ́mọ yẹn fún wa ọlọ́run bàbá ń jẹ́rú tẹ́lẹ̀ mẹ́ta ìsọwádìí wọn ọ̀dádá ìlà àbí ọ̀pọ̀ أبو هريرة رضي الله عنه قلوا شيء الله صلى الله عليه من شهر رمضان tó bá ti di òru àkọ́kọ́ nínú oṣù Ramadan òru àkọ́kọ́ Ramadan tí ọdún tá wà yìí òru jẹta o tí sòrò àná alìsọ́múra wọn lọ́tọ̀ sí ìrìtàná wọ́n rí oṣù ní alẹ́ ìjẹta labá bẹ̀rẹ̀ fi ń di méjì àná bákan náà tí wọ́n ti bọ́ sí òru kẹta àná ti kọjá hmm? àná ti ṣe kí ni alẹ́ ọjọ́ Friday la wà yìí a ti lo alẹ́ Thursday ní àná sóyé òru lákọ̀ọ́kàn ká tó kan ọjọ́ sóyé bẹ́ẹ̀ tọ́ ìrò òru kẹta lélẹ́ yìí tó bá ti di òru àkọ́kọ́ tí wọ́n ti pé wọ́n rú sùn tí gbogbo àìlúmọ̀ ti ń bẹ nínú wípé àńlá níyàn bá bá wẹ̀ anábìnrin kankan máa ń ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ láti òru àkọ́kọ́ yẹn yóò sì máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó gbogbo ọ̀gbọ́n fi parí kí nìkan náà ó fi láti ṣẹlẹ̀ ọ̀fún yìí gbogbo àwọn èṣù tí jẹ́ kéèyàn ríṣẹ́ ríṣẹ́ àbí tó máa ń jẹ́ kéèyàn ríṣẹ́ ìmọ̀ tí jẹ́ kéèyàn forí tì lópin àbí tí máa ń jẹ́ kéèyàn fẹ́ forí tì ṣùgbọ́n kò ní fún yẹn ní àṣeyọrí tábà ní ọmọ tí fẹ́ mọ́ owó délé owó délé pẹ̀lú àgbáríkà ó kí èṣù yẹn kì í kò ní jẹ́ kéèyàn ríṣẹ́ sí bó oníṣẹ́ sí kò ní tó jèrè bójú òjèrè kò ní jẹ́ olálùbáríkà gbogbo àwọn oríkì ṣàìtọ́nù ló ní torí pé kò ní èrò kan sí méjì àti kó ba ti wá jẹ́ sáwàtà àjọ màdájí ààrẹ gbogbo ìran ọmọ ẹ̀dá èèyàn pátá náà la dáhùn lọ́dọ̀ ṣàìtọ́nù láti mú ṣàìtọ́nù lọ́rọ̀ ẹ̀ kó lẹ́yìn èèyàn tó bá pera rẹ̀ lóṣù náà á jìnà sí èèyàn tó bá pera rẹ̀ lóṣù á à ń jìnà sí i gbogbo àwọn èso wọ̀nyí ó tì wọ́n mọ́lẹ̀ ó ń ṣe ọlọ́run kọ̀mọ̀wọ́ ọ̀rọ̀ mi ìrùsẹ́lẹ̀ ó tún wà náà ọ̀dọ́ tó dì í àwọn olórí kunkun àjànú àwọn olórí kunkun àjànú àwọn ìṣùgbèrè tí inú wọn torípé àwọn ẹni ọlọ́run bẹ nínú àwọn àjànú bẹ́ẹ̀ ni àwọn ẹni bí náà bẹ nínú wọn وأنا من المسلمون ومنا القاسطون فمن أسلم فأولئك تحروا رشدا وأنا منا الصادقون ومنا دون ذلك كنا طرائق قددا bàtílé àwọn òkè inú èèyàn ní ká gún èèyàn ká pààyàn kábàáyé èèyàn jẹ́ nínú àwọn èèyàn tàbí rí àwọn ẹni rí kátáyé èèyàn ṣe kádùnà nínú bẹ́ẹ̀ náà ní àwọn àjàmú bẹ́ẹ̀ ẹni rí bẹ́ẹ̀nú wọn wà ní àwọn míì tí wọ́n náà ń wọn tẹ́lá àwọn ẹni bí inú wọn yẹ nínú sọ̀rọ̀ ọ̀dọ́rùn yìí ọlọ́run ó ìyẹn látòrò àkọ́kọ́ nínú ṣùgbà wà yìí wọ́n gúnlẹ̀ àgbàwáràkù náà gbogbo lẹ̀kùn tó sílẹ̀ nílé iná tí ọmọdọ́rùn ó tó dé iná bèèdùn iṣẹ́ iná bèèdùn ó ṣe kí ọmọdọ́rùn ó tó dé tó bá dínà ọmọdọ́rùn gbogbo lẹ̀kùn orí iná yẹn ọlọ́run kí wọ́n jì wọ́n lọ́ọ̀kẹ̀ ọ̀ wọ́n jì pa iṣẹ́ ní onírọ̀rùn àfiṣíná àwọn tó máa ń ṣiṣẹ́ yóò kéré jọjọ kọ̀m̀pẹ́ẹ̀lì sí gbàgbé ọ̀gbọ́n jì fẹ̀lẹ̀m yóò bọ̀lọ̀ bẹ́ẹ̀ fẹ̀lẹ̀m yóò fìtà nínú báàbẹ̀ gbogbo àwọn ọ̀nà tó ní ìdí náà ẹni wọ́n ti fẹ́ wa tó a oṣù yìí ẹni tí ò bá máa rí ilẹ̀ ọmọ lọ́rùn ẹni tí ò bá máa rí ilẹ̀ ọmọ lọ́rùn ọ̀rọ̀ ọlọ́run òye kìí oṣù wa rí oṣù táwọn kọ́lọ̀ wà nífà oṣù tí ṣe rí ní oṣù púpọ̀ kí ọlọ́run tó wọlé lẹ́yìn ọmọ lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ rí wọ̀nyí máa ń ní wá láti ṣe ṣùgbọ́n ọmọ lọ́rùn اثمارا وفتحت أبواب الجنة فلم يغلق منها باب gbogbo lẹ́hùn tó wọnú àlìjẹ́nà pátá náà ni wọ́n ṣí rẹ̀ ẹyọ kan gbogbo àwọn lẹ́hùn yẹn wọ́n àtàkọ́tù kásọ̀rẹ̀ anúfàwọn èèyàn ìgbà tó rọrùn jù nínú ọ̀dọ́nù kódà ló jẹ́ àwẹ̀ dábìlù kan láyìí ìwọ náà wò ní fẹ́ dá orí dábìlù jẹ ó tó fẹ́ fẹ́ lórí ìpín jájọ pẹ̀ ìbẹ̀pẹ̀ tó kábọ̀ lóko àwọn èèyàn wọn ò bó bẹ̀pẹ̀ wọn gbé wa mọ́ṣáláṣí ọ̀sán ní nǹkan kan ibi tó ní kálukú ní ma ọmọ ọ̀hánjúwà gbogbo ẹ̀kí ń dá sáà wípé mi lọ́wọ́ mi ní lọ́wọ́ tó bá jíjọ rọmọdán ìwọ̀nba tí wọ́n ní tí rọmọdán lòun tó dé tí wọ́n láwọn òní lọ́wọ́ yẹn The reward in Ramadan fasting manifold. nígbò tó nínú ọ̀rọ̀ tó dé tẹ́lẹ̀ náà ládá mẹ́wàá ní ìbúzẹ̀rẹ̀ ọkà nínú ọ̀rọ̀ wá ní ọlọ́wọ́ mo ti fly lára yìí lẹ́ẹ̀sí ní ilé ẹni tí ń sa fún nínú ọmọ náà àfẹ́ńpá mo bá fẹ́ kópa ó tún sa fún ọmọ náà àfẹ́yẹ́ ń sá fún ọmọ náà ó táwọn táwọn táwọn ó kún sí wọ́n wọ́n lọ àwọn ogun wọn pa. ṣé kódà yóò tún táwọn orí àlùwàlá. wọ́n máa lò ó ní mo kàn lẹ̀ á. Ah! yóò tó owó òṣèré fún yàn nítorí àwọn ọmọdé dàbí ní òṣèré wà fún yàn nítorí àwọn ọmọdé epo òṣèrà fẹ́ni tí ò lépo lépo fi ṣe nǹkan tí ń tó kún dé omi àdùnwàrá náà ó tún sa àwọn lórí ẹ̀ ara ọ̀la àwọn bàbá wọn láyé ọjọ́ níbi ká wà yìí gbogbo nǹkan tó bá jẹ́ kéde so lásìkò tí wọn lọ́rùn yẹn bá wọlé nígbà tó pé wọn ò lágbára owó inú àpò gbogbo nǹkan ilé so bí àgbálùmọ̀ bí ọ̀sà bí kaṣú bí máńgò gbogbo ẹ̀ ẹ̀ máa bá wọn lọ táwọn ìtò máa tó sáà lọ́wọ́ sí ẹnukó wá mọ́sálásí sì máa mú ìtò wọn àwọn yóò tún wá gbìyànjú àwọn tó bá tó ní lọ́wọ́ gbogbo àwọn ìyá tí wọ́n ń ṣe ẹ̀kọ́ gbóná kà lọ́wọ́ ọ̀rẹ́ ó sì lọ sanwó síbẹ̀ èmi mo lágbára èèyàn táàkì mùsùlùmí tó bá wá dápọ̀ mu ẹ̀mọ́ gbogbo lọ́wọ́ ẹ̀ òun kàtà àdúgbò wọn lọ níjà ẹlẹ́kọ̀ọ́ fún ọlẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ kẹta jẹ̀mú ló ń ṣe gbogbo lẹ̀kún fẹ́rẹ́ ni wọ́n ti ilẹ̀ ó ṣe náà ní sọ́lá kò ṣẹlẹ̀ ó ní wọ̀nyí lẹ́ẹ̀dì mọ̀lẹ́ẹ̀dì olùpẹ̀ tó mọ́ wá pèsè ìyẹn látòkè sọ́mà màláìkà kan nìyẹn yàbá ìyẹ̀rọ kọ́yìrì akọ̀bìlì ìwọ oníṣẹ́rẹ́ iṣẹ́ ti opportunity lélẹ́ yìí bóyá wọ́n ẹ̀ tí ń bọ̀ lọ́wọ́ ní báwọn bá sọ mẹ́rin kódò lè wà láyé kò ní sí àlàáfíà ma ìgbà tàbí kò tún ní àlàáfíà ọkàn má balẹ̀ ìgbà náà ni àwọn ẹni rẹ àná àwọn àṣẹ́lá kò sọ ọ́ rẹ̀ gbogbo tó bá ti bá wọn láyé wọ́n ètò jásí pé lọ́dọ̀ ti wá lé ní fàájì nínú ọmọdọ́ á sùn gbogbo yóò wá ní kọ̀ǹbọ̀ kọ̀ǹbọ̀ kọ̀ǹbọ̀ tó bá ti jí báyìí fíìmù yìí rìn fíìmù yìí rìn yóò gbogbo kódà ká wo fíìmù wà sí ìfíìmù kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ pápápápá ìbọn ìfìnnà jù nìyẹn kò sì fi yẹn lọ́jú kó jáde gbogbo ẹni tí ń lọ tó bá gbé wọn kọjá kẹ̀yẹ́ ẹni lé rẹ̀ ló kọjá kí ló kàn wọ́n wọ́n ìdá lọ́mù bí i ń yẹ̀dàwọ́ ọ̀màzò wọ́n wọ́n ìdá ọ̀rọ̀ ahùn kí ló kàn wọ́n áyàwó wà máa ń sì ló àlẹ́ yìí ha kò ní gbogbo ẹni tí ń ṣe tọ́ lọ́run tẹ̀ fi ṣe yẹ̀yẹ́ kí ló kàn yín wà máa ń sì ló àlẹ́ yìí ha kò ní nà sẹ́yìn lẹ́yìn polisi wọn kiri ní èyí kan kí wọn máa ní ìwà rẹ̀ wọn dá ìwọ tí ìwà rẹ̀ dá pé kò kírun inú àwẹ̀ yìí ni mùsùlùmí náà sì ló tí wọ́n fàwọn yẹn ṣe yẹ̀yẹ́ tí wọ́n fàwọn yẹn rẹ́ yìí kàkà tó yẹ kó gbé kuran kó máa kà á kò sí máa kuran wọn kà kó wọn gbọ́ wà yìí kò gbọ́ wà yìí kó máa ṣe náfìlà kò ṣe náfìlà kó máa ṣàdúrà yorùbá bọ̀ ọ̀nà ọ̀rọ̀ wọn tó ṣe bí dànù wọn ní bí nǹkan bá ń dá ń fẹ́ kí ni ń fàdúrà èyí tó kù díẹ̀ káàdó náà ń ṣe kí ni wọn náà fẹ́ àdúrà òun èyí ṣàdúrà ti ṣe ẹ̀ ó ti ní rọ̀mọ̀dọ́ọ̀nù yìí náà kúrádùá sí kò sì yẹ orí gbogbo ẹni tẹ́jẹsẹ́ rẹ̀ afòbíl ṣẹ́ti bẹ̀rẹ̀ wọn oṣù tẹ́yìn tẹ́ran tẹ́ran kan dé kódé dé kódé tẹ́yìn padẹ̀ máa dé kò ti wọlé o orúkẹta lélẹ́yìn o àti lọ́jọ́ méjì inú rẹ̀ gbogbo tó kù ní ìsìn ojú 27 28 lọ́wọ́ kò lé pé 29 àìbẹ̀ẹ̀kọ́ ń dín lọ náà nìyẹn o ó ń lọ náà nìyẹn o ní mọ̀jíkà lẹ́wọ́ àkọ́kọ́ fún ọ̀sí lọ kí ló ti gbé ṣe lẹ́nu táwọn bẹ̀rẹ̀ inú iṣẹ́ rẹ̀ nínú dáadáa wo ló ti mà tí wọ́n fẹ́ fúnra rẹ̀ gbà wípé á ah, lẹ́nu táwọn bẹ̀rẹ̀ lánàá yìí àbí lẹ́nu tí wọ́n rọ́sùn jẹta òru jẹta òru tàná àtàwọn tá a gbà lánàá àwọn sẹ́bà ìmọ̀ ìṣẹ́ lẹ́wọ́jọ́ ọlọ́run fúnra ẹ̀ máa examine ara ẹ̀ fúnra ẹ̀ tún cross examine ara ẹ̀ fúnra ẹ̀ tún access ara ẹ̀ ẹfà lóòjì ara kò ní ìdíkàfà kan máa wá sí ilé nìkan kiri fúnra rẹ̀ wò ó kí lálẹ́ àná lápámú gbòòrò oúnjẹ kí sí lẹ́yìn ń kọ́ lóru àná gbòòrò tó jí náà ní gbogbo àwọn àdúgbò tí ìfagbára òun ní lẹ́yìn tó pẹ̀lú òkú ọlọ́run káwọn ló ní mẹ́wàá àwọn báyìí báyìí yẹn kí n ti fún wa. kódà kó láníyàn rẹ̀ bẹ́ẹ̀ tọ́mọ̀ ju ìgbà náà ó dìgbà lára rẹ̀ wájú ọlọ́run torí pà níyàn ṣáájú ìṣẹ́. wọ̀yà báàgì yẹ ṣáàbì áfíìsì ìwọ oníṣẹ́ bí orun ọwọ́ rẹ̀ báyìí áfíìsì orun ọwọ́ rẹ̀ dáṣẹ́ ibi tó kí ló rọ̀mọ̀ kò yẹ kó ti bóòdù náà tún wà kúrò ọ̀rọ̀ tó bá ti ní pé iṣẹ́ tí wọ́n gbé fún wọn sípò náà yàn láàyè ní kó àwọn èèyàn lẹ́kún tí ẹ̀wọ́ ti rọ̀mọ̀ yìí sí wọ́n ẹgbẹ́jẹ́ tí wọ́n yàn láàyè ilé tán bá ti yẹ́rẹ́ ní tí wọ́n dunú oṣù bàlújẹ́ síbẹ̀ oṣù ẹ̀kún síbẹ̀ oṣù tí ẹ̀wọ́ tó sùn Tumba, hmm tumba gbogbo alálẹ́ lọ́rọ̀ lọ́rùn lẹ́yìn ọ̀rọ̀ owó ṣùgbọ́n tó ń kọjá nílé ọ̀rẹ́ òun náà ni kí ló kọ rẹ̀ àwọn mú kọ rẹ̀ ilé ọ̀rẹ́ lẹ́yìn ọ̀rọ̀ tó kọjá ìyàwó rẹ̀ tó ọ̀rẹ́ àwọn kílẹ̀ wọn lọ́wọ́ ara yín iná wà lọ́wọ́ náà na náà gbogbo bí wọ́n ti náà yóò lọ wà sí abẹ́ ẹnu ọ̀rùn lọ́ọ̀nù ìsìná náà ni ọlọ́ọ̀tù àwọn ẹ̀gbẹ́ oṣù àkọ́kọ́ tó yìí a mú ṣàwá oṣù méjì lọ́nà kẹ́yìdà lóṣù mẹ́ta àbí ìgbàléyàrá ìtẹ́fẹ́ wájú ọdún rìsọ́ọ̀tì ọ̀gbọ́n òṣìjáde <laughs> ó ọmọ ní yìí ó ti wúlò òkò tó àgbàgbé ìlú láàárín sí. a ìyáde lé ìgboro ìdìnnà ká tó wá pé oúnjẹ àti òjì ìlọlẹ ọkọ ọmọ tó mọ wá ní kò tiẹ̀ ní ọwọ́. ọtí mímu náà àdọ́gbọ́n rà wáyé tàbá kó àtúnméjì síwájú ìka fún àlùwàlá àgẹ́kẹ̀ẹ́jì òun ní pọ́pọ́ ìgbìmí ajíláfà ìdí ìrájì rí láyọjẹ́ mùsùlùmí ní dámọ́ra wá àgẹ́kẹ̀ẹ́jì òkílẹ̀ ẹ̀sìn ṣe láti rí bẹ̀rẹ̀ àdíríwò irú àgbo ẹ̀kì síbẹ̀ tí ẹ̀ lè sọ àgbo lẹ́lẹ̀yẹ ọmọdọ́nù kẹ́lú ọtí mú mú padà ọtí mú ẹlòmíì mo ti fá kìí sọ̀rọ̀ tí wọ́n ló kọ òun kan ti di àárọ̀. ẹ fún sí ní lọ́wọ́ yàtẹ́ àti ìyẹ̀ṣàbí àkọsílẹ̀ àtàwọn òun àbàjẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn bí ọ̀rọ̀lọ́rùn sọ ẹbí ló dé yìí àti yóò láti káyìn yóò láti sọ̀rọ̀ káyìn títẹ̀ ń bẹ kó tán ó pè ní akóhùnbẹ́ àbú ìtẹ́nu ẹ̀mí ọ̀rẹ́ ní oṣù ó fi yíò sí látọ̀rọ̀ ọ̀ṣù gbogbo àwọn iṣẹ́ ibi tí ìmọ̀ ìyá aláwọ̀ ọjọ́ ọlọ́run àwọn àwọn rẹ̀ bóyá náà lọ أنا محمد صلى الله عليه وآله وسلم وتسوج ولله عتقاء من النار الله بفعل عليه أصفتفاء àwọn kan ń bẹ nínú àwọn ẹrú lókè ìfẹ́ ẹrú ni wọ́n tán jẹ́ ẹrú náà èmi ọlọ́run máa ń sọ wọ́n jọmọ lúwàbí tí ó máa jọmọ àtẹ́nà wà dáálíkà ó lẹ̀rẹ̀ ìgbà gbogbo alalẹ́ yóò gbọ́ àárín rọ́mọ̀gọ́nà àtẹ́rùjọmá ìgbẹ̀yìn rọ́mọ̀gọ́nà àlìjàlá ẹ̀wí àtẹ́rùjọmá àárín rọ́mọ̀gọ́nà àtẹ́rùjọmá ìgbẹ̀yìn rọ́mọ̀gọ́nà àlìjàlá ẹ̀wí ó túmọ̀ sí pé gbogbo ẹni tí ò bá yóò iṣẹ́ níwájú ọlọ́run ẹrú mi kì í sọmọ lọ́wọ́ tó bá tún wá kú lórí ìwà aburú yẹn ó tún kú sípò ẹrú àmọ́ oníṣẹ́ẹ̀rẹ́ ẹlẹ́sìnrẹ́ aláníyànrẹ́ oníwàárẹ́ ọmọlúwàbí lò níwájú ọlọ́run àwọn àfihàn ọlọ́run lọ́wọ́ àti àwọn ọkọ rẹ̀ àwọn bó ti ń ṣe níṣẹ́ ìwà tó ti ń wù níwàá àwọn òròyìn rẹ̀ ló ga jù ni àfibì ọ̀rọ̀ tó bá ti pé nínú àkọsílẹ̀ yìí ṣe ń bẹ nílẹ̀ tẹ́lẹ̀ nípa ẹgbẹ́ mi wá ọlọ́wọ́ tẹ̀ wo dídá ọ̀rọ̀ lọ́rùn yìí wọ́n jẹ́ ẹni káfíń ọ̀rọ̀ lọ́rùn yìí mẹ́tẹ̀ sọ wọ́n dọ́mọdọ́ àbí والسلام عليكم ورحمة الله وبركاته